kì í ṣe ìròyìn mọ́ pé àjọṣepọ̀ ńlá tó wà láàrin ààrẹ orílẹ̀-èdè tuntun ọ̀ṣàrà ààrẹ bọ́lá ahmed tinubu àti igbákejì ààrẹ àná lórílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò àjọṣepọ̀ wọn ti dàrú bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye ló ti jáde lórí bí wọ́n ṣe pàdé ẹni tó mú wọn pàdé ẹni tó jẹ́ aláàánú ẹnìkan ẹni tí kìí ṣe aláàánú ẹnìkan ẹni tó sọ èèyàn kan di èèyàn ńlá ń di òṣèlú ẹni tí kò so èèyàn kan ládìí òṣèlú èyí tó jẹ́ pé ń kálukú ló ń sọ tiwọn ṣùgbọ́n o ẹnìkan mà ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ ṣe o ṣùgbọ́n ìgbàgbọ́ wà pé ọ̀pọ̀ èèyàn ni kò rí ìmọ́lẹ̀ tí ẹni náà tó súnmọ́ Ọ̀ṣínbàjò àti Tinubu tó tàn èyí ló jẹ́ ká mú ọ̀rọ̀ náà tí ẹni náà kọ gẹ́gẹ́ bí àpilẹ̀kọ ká mú wá fún yín lórí bí wọ́n ṣe ní Tinubu àti Yẹmí Ọ̀ṣínbàjò bó ṣe pàdé gan-an ẹ ń rántí pé ọdún tó kọjá ni àjọṣepọ̀ Tinubu àti Ọ̀ṣínbàjò fẹ́ dàrú nígbà tí wọ́n ní iná bí Tinubu pé Ọ̀ṣínbàjò fìfẹ́ hàn sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí èyí tí òun náà fìfẹ́ sí tí òun náà fìfẹ́ hàn sí tí wọ́n sì ní Tinubu gbàgbọ́ pé pẹ̀lú bóun ṣe jẹ́ bàbá àṣàlẹ̀ fún Ọ̀ṣínbàjò tóun tún mú wọnú òṣèlú tóun tún sọ ọ́ dèèyàn kódà tó jẹ́ pé òun lòún fa kalẹ̀ fún ipò igbákejì ààrẹ tó wà níṣẹ́ ló yẹ kó juwọ́ sílẹ̀ fún òun kó jẹ́ kóun lọ dúdé dupò tó ga jù lórílẹ̀‐èdè yìí látìgbà náà lọ́pọ̀ àwọn ọmọlẹ́yìn òṣìbàjò ti ń kọ oríṣi ọ̀rọ̀ síta tí wọ́n ń sọ bí Tinubu àti òṣìbàjò ṣe pàdé kódà táwọn kan sọ pé Tinubu kọ́ ló sọ òṣìbàjò ọ̀gá àwọn di èèyàn ńlá ṣùgbọ́n o nínú àwọn tó ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ wọn ni kò mọ Tinubu àti òṣìbàjò dáadáa ṣùgbọ́n fún àǹfààní àwọn ọmọ Yorùbá tòótọ́ a mú àpilẹ̀kọ tí ẹnìkan tó jẹ́ gbajúmọ̀ àgbà oníròyìn tó súnmọ́ Tinubu àtòsíbàjọ tó sọ nípa bí wọ́n ṣe ìpàdé gan-an nínú àpilẹ̀kọ tí ọkùnrin náà ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ àgbà oníròyìn lórílẹ̀‐èdè yìí tó ń ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ìròyìn orílẹ̀‐èdè yìí ìyẹn News Agency of Nigeria NAN n tó kọ gẹ́gẹ́ bí àpilẹ̀kọ òun la fẹ́ sọ yìí nígbà tí mo rí ọ̀rọ̀ tí àgbà òṣèlú ilẹ̀ Haúsá ni Alhaji Buba Galadima tó sọ nípa Ọ̀ṣínbàjò wípé kì í ṣe ẹni tó ṣe é fọkàn tán nítorí béèyàn bá ṣiṣẹ́ fún irú ẹni bẹ́ẹ̀ yóò padà dalẹ̀ èèyàn ṣẹ́ni tó jẹ́ wípé ó fi gígùn olóore ẹ̀ lójú ó gbá ẹni tó sọ ọ́ dé èèyàn nídìí òṣèlú ó sọ ẹni tó sọ igbá ó sọ ẹni tó sọ ọ́ di igbákejì ààrẹ ó sọ ọ́ di ẹni tí kò nàá nímọ́ ṣe nìyẹn yóò máa ṣiṣẹ́ fún gbàrà tí mo rí ọ̀rọ̀ tí Alhaji Buba Galadima sọ nínú ìwé ìròyìn Punch ẹni mo wò ó pé àsìkò ti tó láti kúkú tú àṣírí bí Ọ̀ṣínbàjò àti bí Tinubu ṣe pàdé lóòótọ́ mi fẹ́ sọ nǹkan kan pa ọ̀rọ̀ àwọn méjèèjì ṣùgbọ́n ọ̀rọ̀ tí Alhaji Galadima sọ nínú ìwé ìròyìn Punch ló tú àṣírí àti òdodo bí àwọn méjèèjì ṣe pàdé ṣé ẹ fẹ́ gbọ́ inú oṣù kínní ọdún 1999 ìní Ọ̀ṣínbàjò àti Tinubu pàdé o kódà èmi yìí Báyọ̀ Ọ̀nànúgà ni mo mú wọn pàdé ara wọn fún ìgbà àkọ́kọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé lẹ́yìn tí Tinubu jáwé olúborí gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ Èkó àwa pàdé ní iléeṣẹ́ Crystal Lore tó wà lágbègbè Maryland nípínlẹ̀ Èkó gómìnà ìpínlẹ̀ Ògùn àná Ọ̀túnba Gbẹ́ngà Daniel èló ni iléeṣẹ́ tá à ń wí yìí òkè bí àjàkẹ́ ẹ̀fà ilé yìí nínú Daniel yọ̀ǹda fún wa láti máa fi ṣe ìpolongo bò Tinubu nígbà náà lẹ́yìn tí Tinubu jáwé olúborí àbá pàdé ní òkè àjàkẹ́ ìfà crystal lọ́ọ̀rẹ̀ tó jẹ́ ti Gbẹ̀ngà Daniel èmi Báyọ̀ Ọ̀nànúgà wà lórí ìjókòó Tinubu tó jẹ́ gómìnà tó ṣẹ̀ṣẹ̀ dìbò yẹn wà lórí ìjókòó Gbẹ̀ngà Daniel wà lórí ìjókòó Délé Aláké wà lórí ìjókòó àtàwọn àmì bẹ́ẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ ni Tinubu tú àṣírí fún wa wípé òun fẹ́ fi orúkọ àwọn tó fẹ́ kó bóun ṣe ìjọba òun fẹ́ fi hàn wá ẹni àkọ́kọ́ Tinubu lòun á gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ní Rafiu Tinubu ayari anikilode tó fẹ́ fi Rafiu Tinubu ṣe Tinubu ṣàlàyé olónórí ó ní ìrírí dáadáa bẹ́ẹ̀ ló ti jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ká sọ eléyìí ni Tinubu bá bọ́ sórí ẹni tó fẹ́ yàn gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Èkó èèyàn kọmíṣánná fún ọ̀rọ̀ ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni Tinubu ní ẹni tó jẹ́ agbẹjọ́rò wa nígbà tí à ń polongo bò ìyàn Báyọ̀ Oríọlá ìlòun yóò yàn gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Èkó àti kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìdájọ́ nípínlẹ̀ Èkó lẹ́sẹ̀kẹsẹ̀ Rẹ̀mí Báyọ̀ Ọ̀nànúgà ni kò lè rí bẹ́ẹ̀ mo ní mo ní ẹni tó rí ẹ̀ pé tó mọ̀ọ́ṣẹ́ ju Báyọ̀ Oríọlá lọ Tinubu dìde ó ní ta lẹni náà mo ní mo ní ọkùnrin kan Yẹmí Ọ̀ṣínbàjò ló ń jẹ́ olórí ẹ̀ pé púpọ̀ mo nígbà tá a fẹ́ dá iléeṣẹ́ wa sílẹ̀ òun ló bá wa ṣe ètò tó bá wàá kọ àwọn òfin kan tá a fi bọ́ lọ́wọ́ àwọn tó fẹ́ jẹ wá máyè tí ẹ bá rí àwọn nǹkan tó kọ náà ẹ máa mọ̀ wípé amòfin tó rí ẹ̀ pé kọjá sísọ oníyẹmí òṣìbàjọ mo sọ fún Tinubu lọ́jọ́ náà mo ní yàtọ̀ sí èyí òṣìbàjọ tó gbá gbajúmọ̀ agbẹjọ́rò nì ọmọọba Bọ́lá Ajíbọ́lá tó jẹ́ adájọ́ tó jẹ́ onídàájọ́ tó jẹ́ agbẹjọ́rò orílẹ̀-èdè yìí àti mínísítà ètò ìdájọ́ lásìkò ìjọba Ibrahim Babangida mo ló tún bá a ṣiṣẹ́ ẹ̀yìn ẹ̀ ló ti kọ́ṣẹ́ orí Tinubu wú bó ṣe gbé eléyìí ó ní ha kí n tètè kí n jẹ́ kó mọ ẹni tí ó ń jẹ́ Ọ̀ṣínbàjò yìí lẹ́sẹ̀kẹsẹ̀ bí ọjọ́ kejì ni mo gba ilé Ọ̀ṣínbàjò lọ òṣìlẹ̀ tá à wí agbègbè Ògùdù nípínlẹ̀ Èkó ló wà kódà ẹnu yàrá àdáná ẹ̀yẹn kíṣìn ni mo gbà wọlé lọ́jọ́ náà òun àtìyàwó ẹ̀ ni mo bá ọjọ́ náà ni mo sọ̀rọ̀ fún wípé gómìnà tuntun wa lẹ́kọ̀ọ́ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ó rí àti pé ni mo sọ̀rọ̀ ẹ̀ fún un bí Tinubu àtọ̀síbájọ ṣe pàdé rèé o nígbà tí mo tiẹ̀ wá rántí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo á sọ̀rọ̀ sí fún Délé Aláké náà wà nínú ìpàdé náà Délé Aláké ni Tinubu sọ nínú ìpàdé náà lọ́jọ́ náà pé olùyìn yóò fi ṣe kọmíṣánná ọ̀rọ̀ ròyìn mo fọ̀rọ̀ ètò létí wà ní ìlú Amẹ́ríkà náà èsì tó fún mi ni pé Báyọ̀ mo rẹ́rìn bí mo ṣe ka ọ̀rọ̀ rẹ̀ yìí òótọ́ ló kúkú sọ kó o tó sọ nípa Ọ̀ṣínbàjò fún Tinubu nù pàdé náà mo ti kọ́kọ́ bá a sọ tí mo sọ pé mo ní ẹnìkan tí orí ẹ̀ pé nítorí pé èmi àti ẹjọ́ lọ sí iléèwé ni jẹ́bì ìnìnagijẹ tá a máa ń pe Ọ̀ṣínbàjò èmi àti ẹjọ́ lọ sí iléèwé Ìgbòbí college ní ìpínlẹ̀ Èkó ni kódà ṣọ́ọ̀ṣì kan náà Baptist Shepherd Hill tó wà lágbègbè ọba níkòrò lọ́nà Panguf òun lèmi àti ẹ̀túnjọ lọ ọ̀rẹ́ kékeré láti kékeré ni wá èmi mo kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ fún Tinubu lẹ́yìn tí mo sọ yẹn fún Tinubu ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ sọ níta gbangba kódà Tinubu tó bi Gbẹ́ngà Daniel nípa Ọ̀ṣínbàjò tóun náà sì sọ yìí pé kí n kó gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀ nígbà tí Tinubu ti gbọ́ pé iléèwé gíga Unilag ni èmi Gbẹ́ngà Daniel àti ìwọ Nànúgà ti kàwé níṣẹ́ ló fi wá ṣe é pé a fẹ́ dìtẹ̀ mọ́hùn a fẹ́ máa lo owó agbára Unilag lórí láti yan Ọ̀ṣínbàjò tó yà mọ̀ fún òun gẹ́gẹ́ bíi kọmíṣánná ọ̀rọ̀ ìdájọ́ ní ìpínlẹ̀ Èkó bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o bó Ọ̀ṣínbàjò àti Tinubu ṣe pàdé nìyẹn o ọdún 1999 ni wọ́n mọ̀ra wọn èmi ni mo ṣì mú Ọ̀ṣínbàjò ni mo mú mọ́ Tinubu ọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà tó sọ rèé o tó sì ní òdodo ọ̀rọ̀ bí Tinubu àti Ọ̀ṣínbàjò ṣe pàdé gan-an ni.